agbá bí àkárò gbogbo àmì. wá. ṣé tí ọ̀gá mi bá débi báyìí sí tí wọ́n bá bẹ́ẹ̀ kí ló fẹ́ kí wọ́n sọ ṣó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ó fẹ́ kán lé mi kúrò nídìí iṣẹ́ ni. tọ́gà ìbá ti lé ọ̀dọ̀ mi ló ń bọ̀ mo máa padà fi gbogbo iṣẹ́ tó ń ṣe iná lẹ́ wọn padà wá sọ́dọ̀ mi ni kò sí nǹkan tó fẹ́ fi kún tí máa establish ẹ gidi tó máa lọ́kadà tó pọ̀ ó máa lọ́kadà bíi five hundred. kò sí nǹkan tọ́dọ̀ yé wọn mọ̀ wípé wọ́n fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú ni. kò sí ẹ̀dá àlàyé kankan tó máa kó èrè ẹ̀ nítorí ó ti dàgbà ó ti tó lọ́kọ. a ṣe é sí ara àwọn afáànù àwọlé alúwa tó ọ̀tún bẹ́ẹ̀ ńlẹ̀ yìí kì í ṣe kékeré o. àmọ́ ọkọ tó dé tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọ̀dọ̀ mi ni kò wà náà tí n bá yóò mo mọ̀ báwo ni mo ṣe máa bá gẹ́fẹ̀ẹ́ mi jà tí mi ò ní mọ̀ pa ń jà náà. ó lálẹ́ ni ò ní lálẹ́ lẹ̀ wọ́n lá sàpá àti mọ́rúwá wọ́n lá àwọn tó tara àwọn jáde. wọ́n máa ń sọ pé àwọn kan ga wọn ò níyè gbogbo ọ̀rọ̀ ni mo fi proof wọn wrong èmi mi jágan mo dẹ̀ tún kóyè sára ọ̀pá kan báyìí olópin òkun pupa níyà mi máa nà báyìí ó máa bó ó máa kan orísun ẹni. why all this noise what's going on here. bàbá mi bílèrè o. ó ó ó máa ṣe àwọn náà wọlé náà sọ pé àwọn béèrè Bísọ́lá mi dẹ̀fẹ́ kọ́ mọ́ ọ́fíìsì Bísọ́lá torí mo ṣe òun wọn ìwọ̀n wà responsible kó o tẹ̀ wà responsible. olómọkadà tèmi mọ́lẹ̀. ẹ mọ ọ̀nà jẹ́ ọ̀nà àti jẹ́ ọ̀nà ọ̀run ni bàbá kò í sí èmi. kí ló fi kò pé irú mi máa fẹ́ ru ẹ̀ gbà yìí. nítorí jóbìnrin èmi náà dẹ́ jọkùnrin ni mo ṣe rò pa ẹ̀ máa fẹ́ ra. lẹ́lẹ́ kú mọ́ mi. ẹ kí ló ṣe kí ló pa.